asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́nìí thank you so much for subscribing ẹni tẹ́tí subscribe may God continue to bless you ọ̀rọ̀ akọ àtìyàwó la máa ń sọ lórí àlééfà yìí so àwọn èèyàn máa ń tẹ̀ sí mi ní orí whatsapp àbí email so mo máa ń sábà discuss rẹ̀ ní ibi báyìí àtàwọn nǹkan tó wà important important nísìn eléyìí mo ti bóyá in the past mo ti ṣe ẹ̀ rí wọ́n ní wọ́n gédò so therefore ìyàwó ò gbádùn ọkọ rẹ̀ kí ni solution kí ni solution so mo fẹ́ fún yín ní tips as in one two three or four tips number one on the list ná tó bá find ara rẹ pé wọ́n gédò ẹ̀ it is not the end of the life work on your mind work on your mind ni pé mọ́ bá wọn gbàgbọ́ pé wọ́n ti gédọ̀ ẹ̀ ò ní gbádùn ìbálòpọ̀ àtọkọ ẹ̀ o ibi tí wọ́n ti kill zeal àwọn èèyàn kan nìyẹn ibi tí wọ́n ti kill zeal yín nìyẹn ọmọ kékeré ni ẹ́ tó o bá gbádùn ọkọ nísìn ìgbà wo ló fẹ́ gbádùn ọkọ ṣé nígbà tó bá wà ní thirty five forty ọmọ kékeré ọwọ́ rẹ̀ work on your mind open your heart and love your ọkọ rẹ̀ ṣóyí ẹ then two ẹ̀yin ọkọ kò kí n ṣe gbogbo lesson tẹ́ ẹ̀ ń rí lè máa máa fi bá a ṣeré pẹ̀lú èèyàn tí wọ́n gèdọ̀ ẹ̀ èèyàn tí wọ́n gèdọ̀ ẹ̀ ẹ fọwọ́ ẹ mọ̀ mọ̀ sábà mọ̀ fọwọ́ sí orí idọ àìjẹ́bẹ̀ ó máa bó ó máa sìn jẹ ṣé wàá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tó bá ti ń sìn jẹ ìdán ti tán nìyẹn a ti sọ yìí pé tẹ bá ń bóbìnrin ṣeré ìfẹ́ tẹ bá lu ọwọ́ yín kẹ fọwọ́ yín kó clean dáadáa èékánná gan gbọ́dọ̀ pọ̀ kó sì gbọ́dọ̀ láta dẹ obìnrin náà gé abẹ́ fún ẹ mọ́ concentrate lórí idọ́ rẹ̀ idọ́ rẹ̀ kó jẹ́ nǹkan tí wọ́n máa tap ní nǹkan tí wọ́n máa tap ọwọ́ yín ò sì gbọ́dọ̀ gbẹ àyè gbà yín àyè gbà yín dáadáa mo ti ṣe fídíò kan níbo ni ojú obo àtọ́jú idọ ibo ló wà ẹ lọ wo fídíò yẹn that is just the title níbo ni ojú òbò àti idọ wà ẹ lọ wò àyè gbà yín àyè gbà yín láìpẹ́ láì jìnnà màá wá sí group group yẹn owó lẹ́ẹ̀ fi ṣe torí yẹn tí wọ́n fẹ́ work out anyhow kò ní easy láti work out gbogbo orú lẹ́sìn yìí a máa máa teach ọkọ àtìyàwó owó lẹ́ẹ̀ fi ṣíwá group yẹn nítorí pé mo mari, wọ́n dé abẹ́ mi wá gbádùn ọkọ ta ló sọ fún yín pé ojú ìdọ̀ nìkan ti ń stimulate abẹ́ ta ló ń sọ fún yín pé ojú ìdọ̀ nìkan ni wọ́n ti ń stimulate àti bá obìnrin sùn ẹ lọ mú yẹn kó ní mẹ́ńtà yín ná gbogbo nǹkan tọ́lọ́run fún obìnrin dáadáa ni ibi tó máa ń dùn mọ́ obìnrin ebi tó bá dábẹ́ fún kò síbi méjì ojú òbó rẹ̀ náà ni ibẹ̀ yẹn náà ló mọ tírígà ẹ̀ but ẹ mọ̀ mọ̀ sábà máa for that, that is concentrate on one particular place tẹ bá ṣeré káàkiri ibẹ̀ yẹn ẹ tún mọ́wọ́ síbẹ̀ yẹn ẹ tún fọwọ́ ọ̀rùn yín dáadáa ẹ mọ̀ ojú idán gangan tí wọ́n dá ẹ mọ̀ tàpọ̀ ẹ ní tẹ bá ń concentrate sí ó máa sìn jẹ ó máa sìn jẹ gbogbo àráǹdì ara ẹ̀gbẹ́ idan ẹ̀gbẹ́ idan tá à ń pè ní shaft ṣóyé yín ó wà very sensitive ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ń ó máa bẹ́ even that is èèyàn tí mo dábẹ́ fún gangan so kinní yìí ẹ kàn máa máa wá ẹ máa máa bíi pé èèyàn ṣeré lọ ooo bí àwọn tó máa ń ṣeré káàkiri yẹn tí wọ́n ṣeré lọ tí wọ́n wá bẹ mọ̀mọ́ wọn wò lé bẹ́ẹ̀ ló ṣe kẹ́ mọ́ ẹ bá ṣeré káàkiri àná ẹ̀rọ adìyẹ ẹ wà bẹ olóyè ibẹ̀ yẹn wò ni tẹ bá kan tètè sí kò sábà ó mọ́ sábà bu ẹ̀jẹ̀ àwọn tó wà dábẹ́ fún kò nídìí kíríkẹ́ tiẹ̀ pẹ́ ń bẹ̀ kó tó dìde ẹ̀ẹ̀kan tẹ bá fọwọ́ sí báyìí ó máa dìde èmi ò wá sọ bí ọ̀dà counterpart orí e, e, àwọn tí wọ́n ń dábẹ́ fún ni mo fẹ́ sọ then work mo sọ pé kẹ́ work on your system wà á wá wá àwọn natural things tá a máa boost hormone ẹ so that wà á fi gbádùn àsìkò tó o ní náà ní ìyàwó young ìyàwó ìyàwó ọ̀sẹ̀sẹ̀ fẹ́ kí ni ìgbádùn o fẹ́ o ti fi ọkọ kí ni ìtumọ̀ tẹ́ fi fọ́ ọkọ gan o ti fi ọkọ rẹ o wá ń sọ yìí pé o wá ń pa ọkọ rẹ tì sẹ́gbẹ̀sẹ́gbẹ̀sẹ́ ìwọ ọmọ kékeré ìwọ ọmọ kékeré ọkọ gbé wá fún òun yín ọkọ ìwọ ò tẹ̀ mọ̀ pé tó bá yá ọkọ gan ò ní wá ọ gangan mọ́ yes nígbà tí gbogbo ojú bá ti rí ó ti kó ní position gbogbo kí n tẹ́ gbé sáyẹn náà ti kó ní right position this is the right time tó bá ṣe dáadáa nísìnyí ni ara yóò fi balance lọ́jọ́ alẹ́ owó tó bá ṣe dáadáa nísìnyí ò ní ní problem ó ń tètè gbẹ ìkóso ẹ̀ ò ní tètè stop ìyàwó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀yin ni mò ń bá wí ẹni wọ́n dábẹ́ fún yín ẹ̀ ń gbára sá tẹ́ bá gbára dúró nǹkan oṣù ní tètè dúró àìjẹ́bẹ̀ẹ́ nǹkan oṣù mi máa stop ní thirty five work on yourself mi gbádùn ọkùnrin mo dábẹ́ mo dábẹ́ fún mi ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn míì ṣe ń ṣe ìṣe tí wọ́n ń ṣe wọ́n ń gbélé pawó wọ́n dẹ̀ dábẹ́ fún wọ́n dẹ̀ ń gbélé pawó wọ́n dẹ̀ ń gbádùn ẹ̀ wọ́n ṣe yù yà yù yà yù yà mind ni wọ́n ti kill mind àwọn ẹ̀yìn kan tó bá ti rántí pé ojú idán nìkan kọ́ ni wọ́n ti ń stimulate ara obìnrin ojú idán nìkan kọ́ o fẹ́ bú obìnrin sùn ojú idọ̀ ojú idọ̀ nìkan kọ́ lọ́wọ́ á ti jẹ́ kí o pé ara obìnrin kò tutù kí ni gbogbo wájú yìí kí ló ń ṣe ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ then bóyá tó bá yá again mà á wà wá ìdí tí àwọn ìyá àwọn up till now wọ́n ti ń ṣe ní village ìdí tí wọ́n fi ń dá abẹ́ fóbìnrin gan dìsín because mi fẹ́ mọ ìdí ẹ̀ pàtó gan mi fẹ́ mọ ìdí tí wọ́n fi ń dábẹ́ fáwọn obìnrin up till now mi fẹ́ mọ wọ́n dẹ̀ adẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń ṣe perhaps well bóyá àṣálẹ́ àṣálẹ́ àṣálẹ́